rọ̀ tilẹ̀ fi mọ́ ni òun ló ṣe àkóbá fún gbogbo àwọn bíríìjì wa ojú ọ̀nà tí gbogbo ẹ̀ damage ṣùgbọ́n àwa ń wá alternative route ní ìsìn bí ìlera rò pé a máa gbé ọ̀nà gbà ní ìsìn tí àwọn mọ́tò máa gbà tá a dẹ̀ ti ṣiṣẹ́ lórí ẹ̀ lórí Yorùbá Broadcasting Network. ṣé àwọn àgbábọ̀ wọ́n ní irun orin á máa bàṣírí orí èékánná ọwọ́ tẹ̀rí yẹn á bàṣírí ọwọ́ bẹ́ẹ̀ sì ni èékánná ẹsẹ̀ á máa bàṣírí ẹsẹ̀ wọ́n ní lágbára Ọlọ́run gbogbo wa pátá láìkẹ́ nìkan gbẹ̀yìn olólùfẹ́ wa níkànnì Yorùbá Broadcasting Network YBN wa pátá ni Ọlọ́run máa bàṣírí wa àṣírí wa ò ní tó pàápàá bí a ti ń gbáradì fún ọdún iléyà tó ń bọ̀ lọ́nà eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ láṣálẹ́ tòní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2022 sí àkójọpọ̀ ìròyìn olójoojúmọ́ wa níkànnì Yorùbá Broadcasting Network YBN Ọláyẹmí Adéwùmí ni oníròyìn síwájú ẹ gbọ́ àwọn kókó àwọn ọmọ tí wọ́n ṣe àgbálẹ̀ wọn ní ìpínlẹ̀ Ondo wọ́n ti kọ̀ láti tẹ̀lé àwọn òbí wọn lọlé wọn ni la àwọn ò faramọ́ o àyàfi tí wọ́n bá rí olùṣọ́ àgùntàn tó kó wọn pamọ́ ìjọba ìpínlẹ̀ èkó ó ti ti ilé ẹ̀kọ́ redeemers nursery and primary school pa ní ọgbà látàrí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀kọ́ náà wọ́n ti dáná sun ilé epo kan ní ìpínlẹ̀ ondo wọ́n sì tún pa ọdẹ léyìí tó ń ṣọ́ ilé epo náà akérèdọ́lù ó fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí màtáwálé lórí ọ̀rọ̀ tó sọ wípé kíkálukú máa dáàbò bo ara rẹ̀ lórílẹ̀ yìí wọ́n ti ní kí àwọn aláìsàn ní ilé ìwòsàn ti ìjọba UCH nílùú Ìbàdàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iná olójoojúmọ́ tó jẹ́ ẹgbẹ̀rún kan àáfàá Mustapha ni wọ́n ti ní kó lọ ṣọdún iléyà o lọ́gbà túnṣe látàrí ẹ̀ṣẹ̀ ràbàǹdẹ̀ eléyìí tó ṣẹ̀ nípa fífi tìpátìkúkú gba ìgbálẹ̀ ọmọ ọdún mẹ́jọ ọwọ́ ti bà ikú èmelò tó sìn tó jẹ́pa kúrò lọ́gbà ẹ̀wọ̀n láti oṣù kẹta ọdún yìí wọ́n ní kí Kọ́lá jáde rẹ̀ kó Kọ́lá padà sínú ọgbà túnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yìí la máa mú àfún yín láṣálẹ́ tòní tàbá lọ sókè lọ́hùn tá a padà dé a bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti wá lónìí. Uh, local government vice chairman Ibarapa is sọ̀rọ̀ honourable. orúkọ mi ni honourable ìdòwú ọ̀jẹ̀bọ́lá onusa èmi ni political west road administrator ìbàràpá north east scda lalátẹ̀ eh, òjò tọrọ látàlẹ́ àná òjò yẹn pọ̀ púpọ̀ ilé ọrọ̀ tilẹ̀ fi mọ́ ni òun ló ṣe àkóbá fún gbogbo àwọn bíríìjì wa ojú ọ̀nà tí gbogbo ẹ̀ damage ṣùgbọ́n àwa ń wá alternative route ní ìsìn bí ìnira rò pé a máa gbé ọ̀nà gbà ní ìsìn tí àwọn mọ́tò máa gbà tá a dẹ̀ ti ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn engineer àti lọ́ọ́ kó gbogbo àwọn equipment wa wá láti máa wá fíìsì ọ̀nà yẹn àtúntò lọ́ọ́ kó àtọ̀ wá tí a máa fi fish ọ̀nà yẹn tí ó máa wà mọ́tòrébù tí àwọn aráàlú lè gbádùn ọ̀nà yẹn nígbà tí àwọn ẹ̀fẹ́ máa kọ̀ṣù wàhálà àwọn police boys dé ti lé ogbó wọn wọn ọ̀nà anybody o pẹ̀lú gbogbo ẹ lọ níbi wọn lọ ẹsẹ̀ few eh, hours to this time ọ̀nà yẹn máa wà ókè tí gbogbo tí ọ̀nà máa táwọn yẹn máa rí gbígbà ẹ káàbọ̀ padà fọ́nrán tẹ ṣe yẹn òun ló ṣàfihàn ọ̀nà eléyìí tí èèyàn lè gbà láti Làǹlátẹ̀ lọ sí Èrúwà látàrí òjò àrọ̀dá tó rà lánàá ọ̀nà náà ó ti wá bàjẹ́ pátápátá níbẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ tí a sì tún rẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè fún agbègbè yẹn tóun náà ń gbìyànjú láti wá àtúnṣe sí ọ̀nà ọ̀hún gbogbo àwọn olùgbé agbègbè yìí ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n tètè dìde sí ọ̀rọ̀ náà ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àtìlẹ́yìn wa nípa pínpín àwọn fọ́nrán wa lóríṣìíríṣìí tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tẹ́ sì ń fi àwọn fọ́nrán náà ránṣẹ́ sí wa lágbọ̀rọ̀ lọ́rùn àjọṣe wa kò ní í bàjẹ́ ẹ má gbàgbé pé ẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín láti darapọ̀ mọ́ wa níkànnì yìí bẹ́ẹ̀ sì rèé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ subscription button ẹ tẹ aago dúdú tó wà lókè eléyìí ni ó máa sọ fún yín pé a tún ti wà lórí afẹ́fẹ́ níkànnì YBN wáyé farabalẹ̀ láti gbọ́ ìròyìn ti àṣálẹ́ yìí lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ ìṣàkóso ilé-ìwòsàn ti ìkọ́ni tó wà nílùú ìbàdàn ìyẹn university college hospital uch ni ó ti sọ wípé àfikún owó iná tí ó jẹ́ ẹgbẹ̀rún kan one thousand ló wà fún gbogbo àwọn aláìsàn tó bá wà nínú ọgbà ilé ìwòsàn náà èrè ìdí ni wípé wọ́n ní nítorí àfikún owó iná ẹ̀lẹ́ńtíríkì eléyìí tó rúgọ́gọ́ sókè àtẹ̀jáde yìí ni ọ̀gá àgbà wọlé oyèyẹmú buwọ́lù lórúkọ alága fún ìgbìmọ̀ tó ń ṣàkóso àti dókítà àgbà fún ilé ìwòsàn ti UCH ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tí kò dárúkọ ara rẹ̀ ṣe àlàyé fún àwọn oníròyìn wípé kò ń ṣe wípé wọ́n ṣàdédé gbé ìgbésẹ̀ yìí ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni wípé oṣooṣù ni wọ́n máa ń san owó iná ẹ̀lẹ́ńtíríkì tó tó àádọ́ta mílíọ̀nù sí ọgọ́ta mílíọ̀nù owó náírà ó ní àjọ tí wọ́n ń pè ní Ìbàdàn Electricity Distribution Company IBEDC wọ́n kọ̀ láti já owó náà wá sílẹ̀ tí ó sì jẹ́ kí ó jẹ́ ìdààmú fún wọn nínú ọgbà náà bẹ́ẹ̀ sì rèé owó epo dísù kò tún ti gbówó lórí wọn ni àwọn sì mọ̀ wípé àwọn tó jẹ́ aláìsàn wọn gbọ́dọ̀ wà nínú òkùnkùn gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó ti bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àjọ Islamic State West Africa Province ISWAP ni ó ṣekú pa àwọn olùjọ́sìn ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo Akeredolu ó fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ yẹn gómìnà bello matawalle ti ìpínlẹ̀ sanfara eléyìí tó sọ wípé kí kálukó wá ọ̀nà ìdáàbòbò ara rẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe ìdojúkọ àti ìpani nípakúpa káàkiri orílẹ̀-èdè yìí ó tẹ̀síwájú wípé iléeṣẹ́ ọlọ́pàá ò lè ṣe dáadáa tó nítorí ọ̀rọ̀ náà ó ti fẹjú kẹ̀kẹ́ ju bí a ti lérò lọ àti pé ìkápá wọn kó lè bá ohun tó wà nílẹ̀ yìí ó ní ìkọlù ìlú Ọ̀wọ̀ ló ti tó oṣù kan tí wọ́n ti ṣe ṣùgbọ́n tó jẹ́ títí di àsìkò yìí wọn ò rẹ́jẹ̀ wọn ò sì rí òmìnira lórí àwọn tó ṣe ìkọlù náà ìwádìí ń lọ lọ́wọ́ ní gbogbo ariwo tí wọ́n pa nítorí náà ó ń fara mọ́ ohun tí akẹgbẹ́ òun sọ pé kí kó ṣètò àti bá a ṣe ìdáàbòbò ẹ̀mí ara rẹ̀ àti dúkìá kó tó di wípé àwọn afẹ̀mí ẹni ṣòfò yìí wọ́n kọlù wọ́n mo ṣì wà ní ìpínlẹ̀ Ondo níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti ní kí ìkú èmelò tó sìn tí wọ́n ń pè ní four gig network tó kọ́lá jáde kúrò lẹ́wọ̀n kó tètè tara ṣiṣà kọ́lá rẹ̀ wọlé padà nítorí bẹ́ẹ̀ gangan láàyè rẹ̀ àti pé ohun tó kàn fún un nìyẹn Tósìn ló sá kúrò lọ́gbà àtúnṣe tó wà ní ìlú Ọ̀wọ̀ láti oṣù kẹta ọdún yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ní wọ́n ti mú Tósìn ṣẹlẹ̀ rí wá sí iwájú ilé ní ìlú àpò lẹ́kùúrẹ́ tí wọ́n sì ní kí ó máa lọ sí ọgbà túnṣe pẹ̀lú ẹ̀sùn ìdárapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n fi kàn án ṣùgbọ́n inú oṣù kẹta ni Tósìn jápa kúrò nínú ọgbà túnṣe ní báyìí wọ́n ti rí i mú ní aago méje alẹ́ àná tó jẹ́ ọjọ́ kẹrin oṣù keje níjọba ìbílẹ̀ Òkìtìpupa pẹ̀lú ìrànwọ́ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ti Ìgbọ́kọ̀dá ní kété tí wọ́n bá ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé tán ni wọ́n gbé Tósìn lọ sí iwájú ilé ẹjọ́ ọdẹ kan tó ń ṣọ́ ilé epo ní Ìgọ́bà ní àríwá ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ wípé wọ́n ti gba ẹ̀mí rẹ̀ lójijì ọkùnrin náà ni wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Sunday tí wọ́n ní wọ́n gba ẹ̀mí rẹ̀ lásìkò eléyìí tí wọ́n dáná sun ilé epo náà ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́rin òru mọ́jú àárọ̀ yìí ọdẹ náà ni wọ́n so mọ́lẹ̀ kí wọ́n tó yìnbọn pa lẹ́yìn náà ni wọ́n wá dáná sun èlé epo ọ̀hún ìwádìí fi hàn wípé àwọn adigunjalè náà wọ́n jí òbítíbitì owó kí wọ́n tó dáná sun ilé epo náà lẹ́yìn tí wọ́n ṣekú pa ọdẹ ọ̀hún olùdarí ilé epo náà ní ìgọba ajíṣafẹ́ olúwatóbilọ́ba ó ní ìpè pàjáwìrì ni òun ṣàdédé gbà ní òru mọ́jú ní nǹkan bíi aago mẹ́rin kùtùkùtù òwúrọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn oníṣẹ́ láabi náà ò fi ẹ̀rí kankan sílẹ̀ eléyìí tí àwọn fi lè tètè mọ̀ wípé ẹni báyìí ló wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ẹ jẹ́ kí n lọ sí ìlú èkó níbi tí adájọ́ H.O. Oshodi ti ìpínlẹ̀ èkó ní ilé ẹjọ́ gíga nílùú ìkẹjà tó ti ní kí àáfàá Easter Mustapha kó lọ ṣe ọdún iléyà àti ìyókù ọjọ́ ayé rẹ̀ ní ọgbà àtúnṣe o bí ó ti fi ti pátíkùkù gba ìbálẹ̀ ọmọ ọdún mẹ́jọ ọmọ náà ló ṣàlàyé wípé ó wu ìwà láabi yìí nínú eré rẹ̀ ní ọdún 2017 nígbà tí ìyá òun rọrùn níṣẹ́ ṣùgbọ́n tó pe òun wípé kóun ó rè gba àlùbọ́sà wá fóun lọ́wọ́ ìyá òun ó ní nígbà tí òun mú àlùbọ́sà náà dé ní àáfà Mustapha ní kóun dúró òun sì fẹ́ràn oníṣẹ́ ṣùgbọ́n òun kọ̀ níbẹ̀ ló ti sọ fún òun pé òun ò fẹjọ́ sun bàbá òun pé òun pè ránníṣẹ́ kò jẹ́ ó ní ìdí rèé tí òun fi wọlé láti mọ iṣẹ́ tó kàn tó fẹ́ ràn òun onílẹ́sẹ̀kẹsẹ̀ ló fọwọ́ dígà gẹ́ ẹnu òun tó sì fi nǹkan ọmọkùnrin rẹ̀ sójú ara tòun àáfà Mustapha ni ó wá sọ níwájú ilé ẹjọ́ wípé ọ̀rọ̀ náà kò rí bí ọmọdébìnrin ọ̀hún ti sọ wípé ìka lásán ni òun fi rò ó nídìí kì í ṣe nǹkan ọmọkùnrin o agbẹjọ́rò rẹ̀ ó rawọ́ ẹ̀bẹ̀ níwájú ilé ẹjọ́ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dákun dáwọ́ ìjìyà rẹ̀ kí wọ́n jẹ́ kó jẹ́ níwọ̀nba ṣókí nítorí pé kò wu ìpa kọ̀ọ̀kan rí kò sì sí àkọsílẹ̀ rẹ̀ wípé àjẹun kóhun tó burú ṣìmọ̀ lórí rí ṣùgbọ́n ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ JBT Boye òun ló sọ fún adájọ́ ilé ẹjọ́ náà wípé kí wọ́n má fi ẹjọ́ ṣègbè ṣùgbọ́n kí wọ́n dá bí ó ti tọ́ àti bó ti yẹ lẹ́yìn àtótónu àwọn agbẹjọ́rò méjèèjì níbẹ̀ ni ẹni tó jẹ́ adájọ́ nílé ẹjọ́ náà ìyẹn H.O. Ṣòdì bá pa á láṣẹ wípé kí àáfàá Mustapha Isa kórè gbafẹ́ kó sì máa lọ ṣe ọdún iléyà àti ìyókù ayé rẹ̀ nínú ọgbà àtúnṣe. iléeṣẹ́ tó mójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ èkó ó ti ti ilé ẹ̀kọ́ redeemers nursery and primary school tó wà ní ọgbà pa yóò sì wà ní títì pa títí di ìgbà tí wọ́n bá ṣe ìyanjú sí ìṣẹ̀lẹ̀ àti ìwádìí lórí ohun tó ṣẹlẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà alábòjútó fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ èkó Fọláṣadé Adéfisáyọ̀ ó ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ikú ọmọ ọdún márùn-ún tí wọ́n ní ó jáláìsí lójijì níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìwẹ̀ wíwẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ìwádìí sọ wípé ilé ẹ̀kọ́ Redeemer Nursery and Primary School kò tí ì gba àṣẹ tó pé ní ọwọ́ ìjọba wọ́n sì wà nínú fífún wọn ní ìwé àṣẹ tó kojú owó ni wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn òbí kí wọ́n ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí títí di ìgbà tí ìwádìí ò fi parí wọ́n ti ní kí gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ náà kí wọ́n sì máa lọ sí ilé wọn náà ṣé wọ́n ní ọ̀rọ̀ mbárò máròfọ́ bẹ́ẹ̀ ló ṣe rí nítorí ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí àwọn ọmọdé tó wà nínú àwọn mẹ́tàdínláàádọ́rin seventy seven tí wọ́n ṣe àgbálẹ̀ wọn kúrò nínú àtìmọ́lé ìjọ tí wọ́n pè ní. Whole Bible Believers Church ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ti ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n kọ̀ láti tẹ̀lé àwọn òbí wọn lẹ́yìn tí wọ́n gbà wọ́n kúrò lọ́wọ́ olùṣọ́àgùntàn tó fi wọ́n sí àhámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ló sọ fún àwọn òbí wọn wípé àwọn kò ní kúrò lágọ̀ọ́ ọlọ́pàá àyàfi tí wọ́n bá fi olùṣọ́ sílẹ̀ ìwádìí fi hàn wípé ogun abẹnugọ̀ngọ̀ ló ń ṣiṣẹ́ lára àwọn ọmọ náà wọ́n sì ti sọ wípé wọ́n ó tan ẹsẹ̀ lébọ̀ fún kálukú wọn ọ̀gbẹ́ni Michael Ọlọ́runyọmí tó jẹ́ bàbá ìkan lára àwọn ọmọ tí wọ́n wà níbẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Priscilla ọmọ ọdún mọ́kànlélógún twenty one ní ọdún kejìlélọ́gbọ̀n rèé thirty two years tí òun ti wà nínú ìjọ tí wọ́n ń san parẹ̀ yìí ṣùgbọ́n ó ní ní kété tí wọ́n yan ọ̀gbẹ́ni Peter Josiah gẹ́gẹ́ bí igbákejì olùṣọ́ àgùntàn ilé ìjọsìn ọ̀hún ní ní àyípadà ló ti bẹ̀rẹ̀ tí ojú àwọn sì bẹ̀rẹ̀ sí ní là ọ̀kan lára àwọn tó tún jẹ́ mọ̀lẹ́bí àwọn tó wà ń bẹ̀ ni pé ó jẹ́ ohun tó yà òun lẹ́nu wípé ẹ̀gbọ́n òun tó jẹ́ ọmọ ogójì ọdún fọ́tì kò mọ ohun tó ń ṣe kò sì lè gba ara rẹ̀ sílẹ̀ nígbà tí wọ́n ní kó máa lówó tó kọ̀ láti tẹ̀lé àwọn lọ sílé ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá tí wá ní wọ́n máa gbé ìgbésẹ̀ láti ṣe àgbálẹ̀ nítorí àgbà tán là ń gbọ̀lẹ̀ ó ní ọ̀rọ̀ tó délẹ̀ fún gbogbo àwọn tí wọ́n gbà sílẹ̀ kúrò nínú àhámọ́ ti olùṣọ́àgùntàn yìí bẹ́ẹ̀ sì rèé ní kété tí àwọn bá ti parí ohun tó yẹ kí àwọn parí lórí àwọn èèyàn náà wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ àwọn àgbábọ̀ wọn ní tá a bá délé àná níwọ̀n níwọ̀n là ń bòkèlè kí ó má bàa dàbí ẹni pé olúwa rẹ̀ ò mójú tí ò sì mọ́ra kò ní jù báyìí lọ fún àkójọpọ̀ ìròyìn ti àṣálẹ́ òní ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2021 ṣùgbọ́n ká tó máa lọ rántí wípé àríṣe láríkà àríkà ní bàbá rẹ̀ kú ohun tá a bá ṣe lónìí ìtọ́ni tó bá dọ̀la ṣe rere ká lè ròyìn rẹ̀ sí rere o àwọn pàtàkì lọ gba àwọn tá a ti jọ mú wá fún yín láṣálẹ́ tòní ọláyẹmí adéwùnmí lórúkọ tèmi ọ̀rọ̀ ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀.